olóore mi lẹ́jẹ̀ mi ò dẹ̀ fojú olóore mi gungi láéláé. mo mọ̀ pé o lè ṣe rẹ̀ but wàá ṣe this time ṣe bẹ́ẹ̀ ni mo fi gilé ẹ lọ́wọ́ mo ní kò fi gún mi lójú tẹ̀mí lójú rí mi fín fojú olóore tí mo jẹ́ fún ẹ fi gbolẹ̀ this is the only way you can repay me. aṣọ ọmọ yìí straight báyìí mi ò dé ilé jẹ́ ọjọ́ ilé àṣekọ́ mo lẹ gọ́ọ̀mù ojú bá mi tọ́jú bọ́ọ̀sì ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kí nǹkan tó wà bẹ́ẹ̀ kó wúlò fún àmọ́ má gbé fún èèyàn kankan kó bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. ìka tó ń fún ẹ ló ń jẹ òun ló gé jẹ Yétúndé ah, ìka ni ẹ o ọ̀dàlẹ̀ dẹ̀ ni ẹ. ìṣòro ti wá pàdé dára yìí o ó ń lajà ẹ Yétúndé ọkọ àti ẹ ló ń fẹ́. tún try ẹ̀ máa jẹ́ kí ilẹ̀ ládùúgbò pé yín nìbí.